Exercise 1, numbers from 2 to 10. Which member of each pair of numbers is the larger? A G, Ernie. Ernie. A G, ẹ̀ta ẹ̀ta Ernie, ẹ̀ta Ernie. ẹ̀ta àrún àrún. àrún eji Arun ẹ̀rin àrún àrún ẹ̀fà àrún ẹ̀fà àrún ẹ̀ta àrún ẹ̀fà eji ẹ̀fà Ẹta ẹ̀fà. ẹfà ẹfà èje èje àrún èje èje èje ẹ̀rin èje ẹ̀rin ẹfà ẹfà èje ẹ̀jọ. E ẹ̀jọ ẹ̀fà ẹ̀jọ ẹ̀jọ ẹ̀jọ àrún ẹ̀jọ èje ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀ta ẹ̀jọ ẹ̀jọ ẹ̀sán ẹ̀sán èje ẹ̀sán ẹ̀sán ẹ̀sán ẹ̀fà ẹ̀sán àrùn ẹ̀rin àrùn èje ẹ̀rin èje ẹ̀sán ẹ̀jọ ẹ̀sán ẹ̀sán ẹ̀wá ẹ̀wá ẹ̀jọ ẹ̀wá ẹ̀wá ẹ̀wá èje. ẹ̀wá Ẹrin Ẹsàn Ẹsàn Ẹjọ Ẹjì Ẹjọ Ẹwà Ẹsàn Ẹwà àrún. Ewa ewa ẹ̀wá àrún ẹ̀wá Ẹfa ẹ̀sán ẹ̀sán Ẹjọ Ẹta Ejọ: eri eje; eje; ewa eji; ewa eje; efa; eje; èjì ẹ̀rin ẹ̀rin. exercise two. ọ̀kànlá èjìlá ọ̀kànlá èjìlá èjìlá. ókànlá ẹẹ́tàlá ẹẹ́tàlá ẹẹ́tàlá èjìlá ẹẹ́tàlá ẹẹ́tàlá ẹ̀rìnlá ẹ̀rìnlá. ókànlá ẹ̀rìnlá ẹ̀rìnlá ẹ̀rìnlá èjìlá ẹ̀rìnlá ẹ̀rìnlá ẹ̀ẹ́tàlá ẹ̀rìnlá Etala ọ̀kànlá ẹ̀ẹ́tàlá ẹ̀ẹ́rìnlá ẹ̀ẹ́dógún ẹ̀ẹ́dógún ẹ̀ẹ́tàlá ẹ̀ẹ́dógún ẹ̀ẹ́dógún. ẹ̀ẹ́dógún èjìlá ẹ̀ẹ́dógún ẹ̀rìnlá ọ̀kànlá ẹ̀rìnlá ẹ̀ẹ́dógún ẹ̀rìndínlógún ẹ̀rìndínlógún. Ẹrìnlá Ẹrìndínlógún Ẹrìndínlógún Ẹrìndínlógún Ẹtàlá Ẹrìndínlógún ọ̀kànlá ẹ̀ẹ́dógún ẹ̀ẹ́dógún. ẹ̀rìnlá ẹ̀ẹ́tàlá ẹ̀rìnlá ẹ̀rìndínlógún ẹ̀ẹ́tàdínlógún ẹ̀ẹ́tàdínlógún. ẹ̀ẹ́dógún ẹ̀ẹ́tàdínlógún ẹ̀ẹ́tàdínlógún. ẹ́tàdínlógún ẹ́rìnlá ẹ́tàdínlógún. ẹ́rìndínlógún ẹ́ẹ̀dógún ẹ́rìndínlógún Ẹtàdínlógún ókànlá Ẹtàdínlógún! ẹ́tàdínlógún ẹ́tàlá ẹ́tàdínlógún ẹ́rìndínlógún ẹ́rìnlá ẹ́rìndínlógún ẹ́tàlá ẹ́tàdínlógún ẹ́tàdínlógún. ẹ̀ẹ́tàdínlógún èjìdínlógún èjìdínlógún ẹ̀rìndínlógún èjìdínlógún èjìdínlógún èjìdínlógún ẹ̀ẹ́dógún èjìdínlógún èjìlá èjìdínlógún èjìdínlógún ẹ̀rìnlá ẹ̀rìndínlógún ẹ̀rìndínlógún. èjìdínlógún èjìlá èjìdínlógún. ẹ̀rìnlá ẹ̀ẹ́dógún ẹ̀ẹ́dógún èjìdínlógún ọ̀kàndínlógún ọ̀kàndínlógún. Eji ókàndínlógún ókàndínlógún ókàndínlógún ẹ̀rìndínlógún ókàndínlógún Eji dị èjìdínlógún. ẹ̀rìndínlógún ẹ̀ẹ́dógún ẹ̀rìndínlógún ókànlá ókàndínlógún ókàndínlógún ẹ̀rìnlá ẹ̀rìndínlógún ẹ̀rìndínlógún. ọ̀kàndínlógún ọ̀kànlá ọ̀kàndínlógún èjìlá èjìdínlógún èjìdínlógún ẹ̀ẹ́tàdínlógún ẹ̀ẹ́tàlá ẹ̀ẹ́tàdínlógún. ẹ̀ẹ́dógún ẹ̀ẹ́rìnlá ẹ̀ẹ́dógún. èjìdínlógún ẹ̀ẹ́tàlá èjìdínlógún. Exercise 3. Numbers from 15 to 24. ogún. ọ̀kànlélógún ọ̀kànlélógún ogún èjìlélógún èjìlélógún ogún ẹ̀tàlélógún ẹ̀tàlélógún. ogún ẹ̀rìnlélógún ẹ̀rìnlélógún èjìlélógún ogún èjìlélógún ẹ̀rìnlélógún ogún ẹ̀rìnlélógún. ọ̀kànlélógún ọ̀kàndínlógún ọ̀kànlélógún ọ̀kàndínlógún ọ̀kànlélógún ọ̀kànlélógún. èjìlélógún èjìdínlógún èjìlélógún. èjìdínlógún èjìlélógún èjìlélógún ẹ̀tàdínlógún ẹ̀tàlélógún. ẹ̀ẹ́tàlélógún ẹ̀ẹ́tàlélógún ẹ̀ẹ́tàdínlógún ẹ̀ẹ́tàlélógún ẹ̀rìndínlógún ẹ̀rìnlélógún ẹ̀rìnlélógún. Ẹrìnlélógún ẹ̀rìndínlógún Ẹrìnlélógún èjìdínlógún Ẹtàlélógún Ẹtàlélógún ọ̀kànlélógún ẹ̀tàdínlógún. ọ̀kànlélógún ẹ̀ẹ́dógún ẹ̀rìnlélógún ẹ̀rìnlélógún ọ̀kàndínlógún ẹ̀ẹ́tàlélógún ẹ̀ẹ́tàlélógún. èjìlélógún ẹ̀ẹ́dógún èjìlélógún ẹ̀ẹ́tàdínlógún ẹ̀ẹ́tàlélógún ẹ̀ẹ́tàlélógún. èjìlélógún èjìdínlógún èjìlélógún ọ̀kànlélógún ọ̀kàndínlógún ọ̀kànlélógún ẹ̀rìndínlógún ẹ̀rìnlélógún ẹ̀rìnlélógún ẹ̀ẹ́tàlélógún ẹ̀ẹ́tàdínlógún ẹ̀ẹ́tàlélógún ẹ̀rìnlélógún ẹ̀rìndínlógún ẹ̀rìnlélógún. ókàndínlógún ókànlélógún ókànlélógún èjìdínlógún èjìlélógún èjìlélógún ẹ̀ẹ́dógún ẹ̀rìndínlógún ẹ̀rìndínlógún ẹ̀ẹ́tàdínlógún ẹ̀rìndínlógún ẹ̀ẹ́tàdínlógún ẹ̀ẹ́tàlélógún ẹ̀rìnlélógún ẹ̀rìnlélógún. Exercise 4, numbers from 20 to 30. Ogún, ọgbọ̀n, ọgbọ̀n, ọ̀kàndínlọ́gbọ̀n, ọgbọ̀n, ọgbọ̀n, èjìdínlọ́gbọ̀n, ọgbọ̀n. ọgbọ̀n. ọgba èjìdínlọ́gbọ̀n ọ̀kàndínlọ́gbọ̀n ọ̀kàndínlọ́gbọ̀n èjìlélógún èjìdínlọ́gbọ̀n èjìdínlọ́gbọ̀n. ẹ̀ẹ́tàlélógún ẹ̀ẹ́tàdínlọ́gbọ̀n ẹ̀ẹ́tàdínlọ́gbọ̀n. ẹ̀rìndínlọ́gbọ̀n ẹ̀rìnlélógún ẹ̀rìndínlọ́gbọ̀n. ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀rìndínlọ́gbọ̀n. ẹ̀rìndínlọ́gbọ̀n ọ̀kànlélógún ọ̀kàndínlọ́gbọ̀n ọ̀kàndínlọ́gbọ̀n ọgbọ̀n ogún ọgbọ̀n. ẹ̀ẹ́tàdínlọ́gbọ̀n ẹ̀ẹ́tàlélógún ẹ̀ẹ́tàdínlọ́gbọ̀n. ẹ̀ẹ́rìndínlọ́gbọ̀n ẹ̀ẹ́tàdínlọ́gbọ̀n ẹ̀ẹ́tàdínlọ́gbọ̀n ẹ̀ẹ́rìndínlọ́gbọ̀n. ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀rìndínlọ́gbọ̀n ẹ̀rìndínlọ́gbọ̀n ẹ̀rìnlélógún ẹ̀rìndínlọ́gbọ̀n èjìdínlọ́gbọ̀n èjìlélógún èjìdínlọ́gbọ̀n. ọ̀kànlélógún ọ̀kàndínlọ́gbọ̀n ọ̀kàndínlọ́gbọ̀n. èjìlélógún èjìdínlọ́gbọ̀n èjìdínlọ́gbọ̀n. ẹ̀rìnlélógún ẹ̀rìndínlọ́gbọ̀n. ẹ̀rìndínlọ́gbọ̀n. ẹ̀ẹ́tàlélógún ẹ̀ẹ́tàdínlọ́gbọ̀n ẹ̀ẹ́tàdínlọ́gbọ̀n. èjìdínlọ́gbọ̀n ẹ̀ẹ́tàlélógún èjìdínlọ́gbọ̀n. ẹ̀rìnlélógún ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀ẹ́dọ́gbọ̀n. End of tape one.